Yeah. Kilele, what is this? Kinajo. Are, are, you asking me that question? Mo ṣe àwọn náà, mo wọ náà gbà. Ah, mo wọnú ilé, ìgbà wo la gba bàbá sílé ta ló ń gẹrun. Àṣẹ́wò ló lo machine tó ń gbà pọ̀ ọkùnrin. mi ò ní machine? Why? Why? Just tell me, why tí o machine ṣe lo machine? nígbà tí mi machine èmi natural machine tí mo wà ń bìbà ẹ tó yẹ pé on the norms èmi ni máa ń lé ẹ kiri ó dẹ̀ mọ̀ ó lọ gbé artificial machine who does that. no ah no ọlọ́run ò ní jẹ́ orí mi kọ̀ orí mi kọ̀ èmi adéyanjú machine ò lè artificial machine ò lè gba ṣe mi original machine ṣe kò possible are you joking no you have to stop this now. adéyanjú sori machine tó sọ yẹn o ò lè ṣe half iṣẹ́ tí machine lè oh, ṣe. oh you lie. of course. oh you lie. because i know. what what what, are you telling me. Ah. ṣé o lè rìn ẹ́ gàgì Eh? ṣó lè ṣó lè ṣe báyìí ṣe here? ẹ́ ṣó lè ṣe báyìí ṣe tiẹ̀ are you joking ṣó lè connect ṣe here, go connect síbi at the same time are you are you normal ṣó lè kàtọ́ ẹ sókè ṣó lè fún ẹ sixty nine Adéyanjú ṣó lè fún ẹ ní wheelbarrow excuse me ìwọ ló control machine èmi lèmi máa control wọ Adéyanjú ara mi ò see I am having fun and I'm enjoying myself so it's either you get out or you're free to watch. Ah. Um, see. What? You you oh, just stop. No, you kai. Fún mi ní kíni ìjọ kí ló ṣe. Kai kai. Fún stop. Fún mi ní kíni. Adé yanjú stop. Fún mi. You see you see do you see how deep this has gone? Don't I go deeper? Okay, come in, ní kíni jọ. Adé yanjú I'm enjoying this thing please. Má Passion, mọ̀ mi I will give you I will I will give you a better show. Adé you stop stop. Òkọ́ ló ti yọ yìí. Adé stop. Oh you are about coming I will not let you come. Ah.